ẹjọ ẹjẹ ká sísọ yìí àti débi tá a lọ. ẹjẹ lórí gbogbo wọn lọ́dẹ ẹjẹ ẹjẹ ká dáadáa ẹjẹ ká dáadáa ẹjọ ẹjẹ kí gbogbo wọn dáadáa àwọn bàbá wọn máa wọlé fún bàbá kábíyèsí. Thank you ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tó bá tó ẹjọ́ tó bá. Oya láti láti ọ̀nà rẹ̀ ọ̀nà rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ wá ń gbà mí lábàá tí mo kí bàbá rẹ. Is it been my friend? We've been broke. They make us broke for years. Thank you. I was tired, I was throw up this The child for me, I don't I don't I don't beat them beat my house over there. The child for me, I don't Sorry. Let's go back on my other side.